ọ̀rọ̀ tí Deborah ń sọ kọ́yìn ni wípé kí ni ohun tí ẹ máa gbà nínú nǹkan tẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń lagimọ bẹ́ẹ̀ náà ni wọ́n ń oníkúlùkù wọn ohun tí ọwọ́ wọn lè bà láti fi pa lára ni wọ́n ń lò láti fi lu Deborah àwọn ẹbí Deborah wọ́n ti lọ kó ìtókù ẹ̀ wọ́n ti lọ kó láti Sokoto wọ́n wá mú eérú yẹn wọ́n fi fún eérú èyí tó kù nínú ara ẹ̀ tí ò di eérú wọ́n fi yẹn fún Ẹ̀pẹ̀ wọ́n ti sin Deborah Samueli wọ́n ti sin sí abúlé wọn ní ìpínlẹ̀ Niger abúlé tí Deborah ti wá tí wọ́n ń pè ní Tunga Magajiya ní ìpínlẹ̀ Niger ni wọ́n sin sí. Ìjọ ECWA ni wọ́n ṣe ètò ìsìnkú ẹ̀ ìjọ ECWA ni àwọn ẹgbẹ́ àwọn ará ẹ̀ ni wọ́n ń lọ àwọn ẹbí ẹ̀ ìjọ yẹn ni wọ́n ń lọ ìkànnú àwọn ẹbí tó dàbí ẹ̀gbọ́n fún bàbá ẹ̀ ó ṣe àdúà ìyẹn jẹ́ àlùfáà nínú ìjọ yẹn ó ṣe àdúà ó ṣe ètò ìsìn ó sì ṣe àdúà fún mùsùlùmí àti àwọn onígbàgbọ́ dédé wọ́n wá fi eérú fún eérú wọ́n fi èèpẹ̀ fún èèpẹ̀ oníkálukú pẹ̀yìn dà wọ́n fi Rèbékà sílẹ̀ oníkúlùkù wọ́n bá tiwọn lọ wọ́n tún wáá fi ìdájọ́ lẹ̀ sí ọwọ́ Olódùmarè wọ́n fi ìdájọ́ lẹ̀ sọ́wọ́ Olódùmarè wípé kí ó ṣe ìdájọ́ yẹn fúnra ẹ̀. Deborah ní Sokoto lòun ti lọ kàwé láti ìpínlẹ̀ Niger lọ sí ìpínlẹ̀ Sokoto lọ kàwé níléèwé Shehu Shagari tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe máa di olùkọ́ni. wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ wípé tí àwọn bá ní àwọn nǹkan kan ṣe tó jọ mọ́ ìdánwò àti ọ̀rọ̀ ilé-ìwé wọn àti ìdàgbàsókè ẹ̀kọ́ wọn wọ́n wá dá ẹgbẹ́ orí fọ́nrán sílẹ̀ wípé àwọn á máa jíròrò bí àwọn ṣe máa ní ìlọsíwájú lórí ẹ̀kọ́ ṣe mọ̀ pé ẹ̀rọ ìgbàlódé kò síbi tá a lè wà ó ti jẹ́ kí gbogbo wa ó súnmọ́ra wa oníkúlùkù ń dá ẹgbẹ́ sílẹ̀ a máa dá ẹgbẹ́ sílẹ̀ lórí ẹ̀rọ ìgbàlódé yìí àti àwọn ẹ̀rọ alágbèéká àwọn ọmọléèwé àwọn ọ̀rẹ́ àwọn tí wọ́n ti kàwé kọjá ibikíbi tó bá wà ẹ máa kàn síra yín lórí ẹ̀rọ yẹn ìkànnì kí ló ń ṣẹlẹ̀ wọ́n dá ìkànnì wọ́n lọ sórí ìkànnì kí ló ń ṣẹlẹ̀ láti máa bára wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí Rèbékà jọ ń kàwé tí wọ́n jọ ń kàwé tí wọ́n jọ ń kẹ́kọ̀ọ́ kan náà nínú iléèwé Ṣéwù Ṣàgàrí níbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ láti di olùkọ́ni àwọn kan téèyàn bá dá ẹgbẹ́ sílẹ̀ wọ́n á máa fi àwọn nǹkan kan ránṣẹ́ sáàárín ẹgbẹ́ yẹn tí ó yàtọ̀ sí ìdí téèyàn tí eh, àwọn èèyàn wọ̀nyẹn fi dá ẹgbẹ́ sílẹ̀ wọ́n á máa fi nǹkan kan ránṣẹ́ àwọn kan ò tiẹ̀ ní wá dá sí nǹkan tẹ́ ń sọ wọn ò ní dá sí nǹkan tẹ́ ń jíròrò lé lórí wọ́n á kàn máa ju àwọn nǹkan míì ní tán bá tẹ̀ ti jù báyìí wọ́n tún lọ nìyẹn ó dìgbà tán bá fẹ́ ju eh, nǹkan míì sórí ẹ̀ kí wọ́n tó tún kán tó tún yọjú àwọn èèyàn á máa ṣe bẹ́ẹ̀ oníkúlùkù pẹ̀lú ìwà tiẹ̀ àti èrò tiẹ̀ àti ìṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan ṣe ń ju ọ̀rọ̀ ẹ̀sìn sórí òpó kí ló ń ṣẹlẹ̀ tí àwọn ará Rèbékà tí wọ́n jọ ń kàwé tán jọ ń kọ́ ẹ̀kọ́ kan náà ẹ má bínú Dèbórà tí wọ́n jọ ń kọ́ ẹ̀kọ́ kan náà wọ́n á máa ju ọ̀rọ̀ ẹ̀sìn àti àǹkan tó yàtọ̀ sórí ẹ̀ inú bí Deborah ó ní ẹ̀yin èèyàn ọ̀rọ̀ bí a ṣe ṣe àṣeyọrí nínú ìdánwò tó kọjá ohun là ń sọ àti bí a ṣe máa ṣe àṣeyege nínú ẹ̀kọ́ tá à ń kọ́ kí ló dé tí ẹ̀yin kan á kàn máa ju àwọn ohun tí ò níláárí ohun ẹ̀sìn tí ò ní láárí sí àárín wa ń bí inú bí àwọn yẹn wọ́n ní ohun tí ó sọ yẹn tí ó kọ yẹn wípé kó ya kó ya tọrọ àforíjì Rúkìá ọ̀rẹ́ Dèbórà tọ́jọ́ ń kàwé ló ń sọ eléyìí Deborah wá fi ohùn ránṣẹ́ pé iná ẹ̀mí mímọ́ wípé òun ò tọrọ àforíjì kankan wípé ẹ ò lè kàn máa ju àwọn nǹkan kan tó wù yín sí orí òpó kí ló ń ṣẹlẹ̀ tá a dá sílẹ̀ yìí kẹ̀ wá máa ní kéèyàn kàn máa wò yín ìlọsíwájú ẹ̀kọ́ wa la ṣe dá sílẹ̀ kì í ṣe nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àbí ìwàásù ọ̀rọ̀ ẹ̀sìn àwọn yẹn wọ́n wá lọ bá àwọn kan sọ̀rọ̀ a gbọ́ pé wọ́n tún pe àwọn kan wá láti ta bí wọ́n ṣe dé wọ́n ń wá Deborah káàkiri inú yàrá tó wà bí wọ́n ti lọ wọ́ síta nílé ilé àwọn akẹ́kọ̀ọ́ wọ́n wọ̀ síta ń bẹ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn ilé ìwé wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní nà wọ́n ń jù lóko Deborah ń sọ fún wọn wípé kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ rí gbà nínú ohun tẹ́ ń ṣe àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti tètè lọ wá ọkọ̀ tí ó máa gbé Deborah jáde kúrò nínú ọgbà kí wọ́n má pa nítorí wọ́n ti ń sọ fúnra wọn pé iná ti wà lórí òrùlé o iná ti wà lórí òrùlé ṣùgbọ́n àti awakọ̀ àti àwọn ọlọ́pàá tí wọ́n pè àti àwọn olùkọ́ tí ó ń kọ́ wọn àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbìyànjú láti gbà àwọn yẹn kọjú sí wọn wọ́n ń jù wọ́n lókò wọ́n ń lù wọ́n oníkúlùkù wọn fi Deborah sílẹ̀ si pẹ̀lú ìrìn àjò ayé ẹ̀ tó wá rìn àti ṣé a máa pe eléyìí ní àyànmọ́ ohun tó yàn pé ibi tóun máa parí ìrìn àjò òun sí nìyẹn òun wá ń dá sọ̀rọ̀ ó ń dá wọn lóhùn ó ń bá wọn sọ̀rọ̀ wípé kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ rí gbà nínú ohun tí ẹ̀ ń ṣe yìí kí ni ó máa dà fún yín ọ̀rọ̀ tí Deborah ń sọ kọ́yìn ni wípé kí ni ohun tí ẹ máa gbà nínú nǹkan tẹ́ ń ṣe yìí kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ rí gbà nínú nǹkan tẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń jù lóko bẹ́ẹ̀ náà ni wọ́n ń lagimọ bẹ́ẹ̀ náà ni wọ́n ń oníkúlùkù wọn ohun tí ọwọ́ wọn lè bà láti fi pa lára ni wọ́n ń lò láti fi lu Deborah ó fi ṣubú tó ń béèrè wípé kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ rí gbà nínú ohun tẹ́ ń ṣe yìí títí tó fi di ìgbà tí ohun ò lè bọ́ lẹ́nu ẹ̀ mọ́ wọ́n mú àwọn méjì wọ́n mú àwọn méjì lára àwọn méjì tí wọ́n mú àwọn tó kù wọn wọ́n dà síta wípé àfi tí wọ́n bá fi wọ́n sílẹ̀ àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní ba nǹkan jẹ́ àwọn ìjọba wa àwọn ọlọ́pàá àti àwọn tí wọ́n ń wádìí ohun tó ṣẹlẹ̀ àti àwọn tó pa wọ́n ní àwọn tí wọ́n wá pa ọmọ yẹn pé Nìjéè ni wọ́n ti wá pé àwọn tí wọ́n lọ pè wá láti ta yẹn pé Nìjéè ni wọ́n ti wá ẹ̀yin ènìyàn àwọn Nìjéè nìkan kọ́ ló pa mo róbìnrin mo rọ́kùnrin oríṣiríṣi àwọn bí àwọn ará àwọn ọmọléèwé wọ́n pọ̀ ń bẹ tẹ́ bá fẹ́ mú gbogbo wọn wọ́n pín káàkiri ẹ̀ rí wọn bẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tọ́jọ́ ń kẹ́kọ̀ọ́ ni wọ́n wà bẹ́ẹ̀ ẹ̀ èmi mọ ohun tó máa ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n pa ọmọ yẹn mo mọ̀ mo mọ ohun tó máa ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n pa ọmọ yẹn mo mọ̀ wípé ó ṣeé ṣe ó ṣeé ṣe kí wọ́n má mú ẹnì kankan ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó kàn ṣe wọ̀ ó ṣeé ṣe ṣé ẹ̀ẹ́ ẹ̀yin ènìyàn tó ẹni tó bá lọ síbẹ̀ yẹn tó bá lọ bẹ̀ yẹn kó mọ̀ wípé ìlú míì lòun wà kì í wá ṣe ìyẹn nìkan ìwọ tó jẹ́ ẹlẹ́sìn kí ni èrò kí ni tó wà nú ọkàn ẹ nígbà tó o gbọ́ ní tó ṣẹlẹ̀ sọmọ yẹn ṣé nínú tiẹ̀ ò máa sọ wípé nǹkan ṣe yẹn dáa ṣé nínú ẹ ò máa sọ bẹ́ẹ̀ ò máa sọ wípé ohun tó ṣe yẹn ohun tó yẹ ohun tó tọ́ ni mo rí àwọn àgbà ẹ̀sìn mùsùlùmí tí gbogbo wọn jáde wípé kò yẹ mo sì rí mo gbọ́ mo gbọ́ tí ìkan sọ wípé ohun táwọn lè ṣe fún òjíṣẹ́ ńlá nìyẹn mo tún wá gbọ́ tí Àtíkù Abubakar tí ó kọ sórí òpó asòfin bí ẹyẹ wípé ohun tí wọ́n ṣe yẹn pé kò dáa kò sì tọ̀nà kò yẹ kí wọ́n ṣe fún ọmọnìyàn ìwà ibi ìwà ìkà pátápátá bẹ́ẹ̀ ni gbáà nìyẹn àwọn kan wá ń tẹ̀ wípé a ò ní dìbò fún ẹ o ìwọ tó sọ ọrú eléyìí o ó yẹ kí ìwọ náà tó jẹ́ ara wa kó sọ wípé pípa ló yẹ kí wọ́n parú èèyàn bẹ́ẹ̀ wọ́n wá parẹ́ Àtíkù Abubakar ó parẹ́ wípé ìbò lèmi ń fẹ́ kì í ṣe ọ̀rọ̀ tí mo bá sọ ní kẹ́ẹ̀dì mu inú bí àwọn èèyàn Àtíkù padà wá ó ní àwọn tó ń bá òun ṣiṣẹ́ ni wọ́n kọ́ ọ́ láì gbàṣẹ lọ́wọ́ òun lòun ṣe ní ohun tí wọn òun ò bá fún wọn láṣẹ pé kí wọ́n kọ wípé kí wọ́n má gbé síta lòun ṣe ní kí wọ́n parẹ́ ipe àwọn èèyàn sì mọ òun pé òun ti ń jà fún àwọn nǹkan tó jọ mọ́ ẹ̀sìn látẹ̀yìn ṣe mọ̀ pé mo sọ wípé mo mọ ohun tí ó lè ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ó ṣe wá jẹ́ pé níjẹ́ là ń wá àwọn yẹn lọ àwọn yẹn àwọn tí wọ́n lu ọmọ yẹn a rí wọn ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà àwọn ará ẹ̀kọ́ àwọn kìí ṣọmọdé kékeré ni mò ń sọ ṣùgbọ́n àwọn tọ́jọ́ ń kẹ́kọ̀ọ́ àróbìnrin mọ̀rọ́bìnrin tó sì múgi tó sì ń lù mọ́ lórí ńgbà tọmọ yẹn wà ńlẹ̀ ọ̀rọ̀ tí Deborah sọ kọ́yìn ni wípé kí ni nǹkan tó ẹ fẹ́ rí gbà nínú ohun tẹ́ ń ṣe yìí kí lẹ fẹ́ rí gbà ohun ni ohun tẹ́ ń ṣe yìí lẹ́yìn tí wọ́n pa ọmọ yẹn tán wípé ẹni tó bá sọ irú ọ̀rọ̀ báyìí ẹni tó bá wúrú wà báyìí òun náà ohun tí ò yẹ àṣẹlẹ̀ sí àbí ohun tó tọ́ sí àṣẹlẹ̀ sí lẹ́yìn tí wọ́n pa tán wọ́n wá dá iná sun wípé irú eléyìí wọn gbọ́dọ̀ sín ní pípé ara àwọn ẹbí Deborah wọ́n ti lọ kó èyí tó kù ẹ̀ wọ́n ti lọ kó láti Sokoto wọ́n wá gbé e lọ sí ìpínlẹ̀ Niger tó ti wá níbi tí wọ́n ń sin àwọn onígbàgbọ́ sí wọ́n wá sin Deborah síbẹ̀ wọ́n wá mú eérú yẹn wọ́n fi fún eérú èyí tó kù nínú ara ẹ̀ tí ò di eérú wọ́n fi ìyẹn fún èèpẹ̀ wọ́n fi eérú fún eérú wọ́n fi èèpẹ̀ fún èèpẹ̀ wọ́n ti sin Deborah ọmọ Samuel ibo la wá ń lọ láti ibí báyìí ìgbésẹ̀ wo ló kù láti ibí báyìí ìyẹn ti lọ nìyẹn o wọ́n ti sìn yẹn nìyẹn àwọn nǹkan kan wà láàrin wa ń bì tí ìjọba ò kà ìjọba kọ́ ló ní kó yán pa ọmọ yẹn o ẹ má ṣì mí gbọ́ èmi ò dẹ̀ sí fún ẹlẹ́sìn ya ẹ̀sìn mi ò sí fún ẹlẹ́yàmẹ̀yà mi ò sí fún yẹn èmi kàn ń sọ fún yín wípé àwọn nǹkan kan wà láàrin wa tí ó máa ó dàbí àṣegbé ipá ìjọba ò ká àwọn ọ̀rọ̀ báyìí lẹ́nujọ́ mẹ́ta yìí kì í wù mí láti máa sọ kì í wù mí láti máa sọ. So ṣùgbọ́n ṣé a lè yí gbogbo ayé padà a ò lè yí gbogbo ayé padà téèyàn kan bá ń ro èrò ire sẹ́lòmíì àwọn kan wọn a máa ṣiṣẹ́ ibi tèmi bá ń sọrú ẹ̀ fún yín nítorí kí n lè mú àlàyé àbí ìròyìn wá sétí ìgbọ́ yín ni kí olódùmarè kó ṣàánú gbogbo wa àtiwọ́ àtèmi àti mùsùlùmí àtonígbàgbọ́ àtẹlẹ́sìn ìbílẹ̀ kó dẹ̀ dúró tì wá